سورة العاديات بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا. mo fi àwọn ẹṣin tí ń sáré ní ojú ogun ní mímí hẹlẹhẹlẹ búra àti àwọn ẹṣin tí pátákó ẹsẹ̀ wọn ń sáná àti àwọn ẹṣin tí ń wọ inú ogun nídàájí. فأثرن به نقعا فوسطن به جمعا tí wọ́n sì ń fi ń tu eruku síta tí wọ́n sì ń bẹ́ sí àárín ìjọ ogun. innal insana li rabbihi lakanud. dájúdájú ènìyàn jẹ́ aláìmoore sí olúwa rẹ̀. وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد àti pé dájúdájú lórí èyí òun jẹ́ ẹlẹ́rìí sí i àti pé òun jẹ́ ẹni tí ó ń wa ìfẹ́ ohun rere mọ́yà. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور àbí òun kò mọ̀ ni pé nígbà tí a bá tú jáde ohun tí ń bẹ nínú àwọn sàárè tí a sì ṣe àfihàn ohun tí ń bẹ nínú gbáàyà. inna rabbahum bihim yawma idin la khabir. dájúdájú olúwa wọn àwọn ẹ̀dá tí wọ́n jí dìde nínú ibojì wọn ni ó nímọ̀ nípa wọn ní ọjọ́ náà nǹkan kan kò pamọ́ fún un.